ìyẹn ló jẹ́ kí àfa Ibn Kathir káwọn padà ṣàlàyé pé àfi ká ní pé mọ́lúdì nàbí yẹn gẹ́gẹ́ tí wọ́n ń ṣe gan-an kìí ṣe mọ́lúdì gan wọ́n ń ṣe bí kò sí pé ọjọ́ ikú ànẹ́bì ni wọ́n ń ṣe wọ́n ń sìnkú ànẹ́bì ni tọ́wọ́ òun ni ẹnu àwọn olùmọ́papọ̀ lé lórí ọjọ́ ìrìn ìrìn lọ bọ́ sí ju gbogbo ẹ̀ lọ ọjọ́ òbí ànẹ́bì àdádálẹ̀ ni torí pé tá a bá bi àwọn tí wọ́n ń ṣe pé ṣéjọsìn wọ́n fẹ́ fi ṣe tí wọ́n bá ní bẹ́ẹ̀ ni ohun tá a bí wọn ni pé sànẹ́bì ṣe àwọn náà rí tí wọ́n bu ara ni pé ànẹ́bì ò ṣe àtànẹ́bì ah, ọba ti wá ṣe àfáà àmọ́ mọ́lẹ́kì sọ pé ohun tí òbí ti jẹ́sìn ló jẹ́ ayé àwọn sàbí ànẹ́bì kò lè jẹ́sìn mọ́tá yóò fi parẹ́ ohun tí òbí fi lè jẹ́sìn ló jẹ́ ayé àwọn ànẹ́bì ló jẹ́ ayé àwọn sàbí kò lè jẹ́sìn mọ́tá yóò fi parẹ́ nínú ọ̀rọ̀ mi ó ní ohun tó la àwọn ẹni ìṣáájú òun náà ni ó la àwọn tí ń bọ̀ wá lẹ́yìn látara bẹ́ẹ̀ Maulid Nabi ó jẹ́ àdádálẹ̀ kan tó jálẹ̀jáko èyí tí àwọn yẹn ń ṣe láwùjọ wa yìí ṣùgbọ́n ẹni wọn bá jẹ́ mùsùlùmí àgbọ̀dọ̀ jìnà sí àti pé kí ni ohun Maulid Nabi yìí nìsín àwọn olùmọ́sàlàyé pé tá a bá kíyèsí àwọn tí wọ́n láwọn ń ṣe gan-an ẹ rí i pé púpọ̀ púpọ̀ jù wọn gan-an kì í ṣàwọn tí wọ́n láwọn nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi ẹni wọn bá lóun nífẹ̀ẹ́ ànẹ́bì ṣèbí ọ̀gbọ́rọ̀ sí lẹ́nu ni àwọn tí ọ̀gbọ́rọ̀ sí ànẹ́bì lẹ́nu gbé wọn làwọn fẹ́ẹ́ ṣe mọ́lú nẹ̀bí ẹni wọn lóun nífẹ̀ẹ́ ànẹ́bì ebi yóò ké sí ní tànẹ́bì ṣe ni lòun ní òfin máa ṣe àwa rí i pé mọ́lú nẹ̀bí yìí gan ọlọ́ọ̀sẹ́ bá àdìsí kan tó tóbi èyí tí ìyàwó Aisha gbá látọ̀dọ̀ rẹ̀ sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹni yóò tó bá dáadáa lẹ̀ tí ó sì sí ńbẹ tẹ́lẹ̀ á dá padà sí àwa rí i pé nàbí kò sí ńbẹ ẹ̀sìn sí ni tọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe tá a bá bí wọ́n pé mọ́dún nàbí sẹ́sìn ni àbí kìí sẹ́sìn ẹ̀rí pé wọ́n sọ náà ni pé ẹ̀sìn ni làwọn fi ń ṣe látàkọ́ ajé ẹ̀sìn yẹn kò sínú ẹ̀sìn wa yìí wọ́n mú wá ni ìyẹn ló fi jẹ́ pé àdìsí yẹn bá a lọ pé forward bákan náà àwọn olùmọ̀ míì àwọn sàlàyé nípa pé téèyàn bá tiẹ̀ wá ṣe tọ́ba ikú bóyá nǹkan sírọ́tù nẹ́bí ló jẹ́ pé ẹ bá ráwọn míì tẹ́ ẹ pásìkò yìí ni wọ́n fi ń sọ nípa àtànẹ́bí bó tẹ́ ẹ pa àwọn olùmọ̀ míì sọ pé rárá kò sígbà tá a lè sọ nípa àtànẹ́bí ẹ má jẹ́ àṣàdá yẹn rẹ̀ pé inú oṣù rẹ̀ wà lè nìkan lá máa sọ tẹ̀ rẹ̀ rárá kò sígbà tá a lè sọ tẹ̀ gbogbo oṣù gbogbo ọjọ́ gbogbo àsìkò a lè sọ tán a sọ ń bẹ̀ ni a lè sọ tán rárá bó ti wulẹ̀ ọmọ ẹ jẹ́ bá wọn jìnà sí ẹ rí i pé ohun tó tún wá burú jù táwọn èèyàn tó wá ń ṣe gan-an tó tún táyọ̀ èyí tá à ń sọ yìí wọn ò máa ṣe mọ́nàbí yìí gan mọ́ mọ́lídé àfa àwọn khalifa àwọn ni wọ́n ń ṣe lónìí bí mọ́nàbí yìí ṣe bẹ̀rẹ̀ láti jọ́ àlàmísì tó ti lọ yìí nìsín wọn ò ṣe é títí tí Ramadan náà fi kọ́ lálẹ́ ká lè ba àwọn bàdà dálẹ̀ rẹ̀ bó ṣe burú tó wọn kálukọ wọn máa sọ fúnra wọn ni ẹ dákun ọ̀sẹ̀ wo lẹ́yìn mú ẹ dákun oṣù wo lẹ́yìn mú kó lè má bàa papọ̀ tí he bá bá bí lọ sí tiẹ̀ bí ní wọn lọ bá he lọ sí tiẹ̀ bí àti he náà tún sára wọn jọ wọn lọ bá sí lọ sí tiẹ̀ nígbà tí sí náà darapọ̀ mọ́ he àti bí táwọn náà tún lọ bá dí sí tiẹ̀ bí wọ́n ti máa jọ sí ni wọ́n máa wá kíra wọn pé a kú wàhálà àná a kú ọdún àná a kú gbá àná àwọn tí wọ́n wá ń kíra wọn yìí ẹ rí i pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn gan lè má kàṣùbà wọ́n sì láwọn sì mú nàbí tábà tó wá ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ gan àwọn míì máa ka mọ́déhù àwọn mọ́déhù yìí ẹ rí i pé àsọgbọ́nu àsọjù ó ti pọ̀ ń bẹ́ jù wọn tánà bí ọ̀jẹ́ wọn pè é ó ní oṣù ọlọ́run sọ pé látẹ̀tẹ̀ owó ni kàmá àtàràtì ní sọ̀rọ̀ bínú mọ́ríyàm ẹ má yìn mí yìn mí yìn mí ẹ má yìn mí láyìn jù ẹ má yìn mí yìn ní ìgboro gẹ́gẹ́ bí wọ́n ṣe yin Musa ọmọ mọ́ríyàm fàkúólú Abdullahi wa rasuluhu ẹ bá fẹ́ pè mí pè mí ló ń ṣe ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹ pè mí lẹ́ ẹ̀rọ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ohun tó ń ṣe ọlọ́run bá ní ká pò wọn ṣùgbọ́n lónìí wọ́n yìn kódà àwọn mẹ́rin ti sọ pé àwọn ń gbàlejò ànẹ́bì wọ́n tẹ̀sọ̀ kalẹ̀ wọ́n máa kí káàbọ̀ kó sí ọlọ́run kó káàbọ̀ sára wọn àtàwọn ṣéwù ṣéwù kan káàbọ̀ sára wọn àádá ṣéèkù billahi al-azim àádá ṣéèkù billahi al-azim èyí tá ànẹ́bì sọ fún wa pé ẹni yóò tó bí etí eku màmáta fàkọ̀dẹ̀ bá ọmọ tí kéèyàn mọ́ tó ẹni ó bí etí eku ẹgbẹ́ bíi pé wọ́n máa kí àwọn òkú ọ̀hún pé wọ́n káàbọ̀ àwọn séwù séwù ìmọ̀rògùn papọ̀ mọ́ra ọmọ ní ẹja jìnà sí ẹja jìnà sí gbogbo ohun tí èèyàn bá ti ṣẹ̀sìn bí ṣe máa rí jákujàku náà ni ẹ rí i pé ọdún iléyà ọdún ìtúnu àwẹ̀ kì í rí jákujàku torí wọ́n ti sọ ohun tá a ṣe ń bẹ̀ ṣùgbọ́n mo nàbí nígbà tó jẹ́ pé bóyá ó jẹ́sìn òun kálukú ṣe ohun tó wù ní kọ́lọ́mù bó ṣàtúnṣe